kí n wèrè kó sí wọ́n bára dàdó sí káàkiri àwọn alábọ̀dó ẹ̀rín tọ́wọ̀ yí ẹni wèrè gbé sẹ́rùn olóòsì àjù yín lọ gbogbo rẹ̀ lẹ́yìn la fi jù yín lọ gbogbo bẹ́ẹ̀ ṣẹ́ṣẹ́ náà la jù yín lọ bẹ́ẹ̀ ni àwa àyàtọ̀ sẹ́yìn wà tu ẹ̀yọ̀ ẹ̀yin alábọ̀dó bí táwa ti ra góòlù táwọn góòlù sóò lè bẹ́ẹ̀ ni sóò lè bẹ́ẹ̀ ni eléré ẹ̀ mọ́ kìmí ó jẹ́ mo ti ń bá káàkiri bó o ní bámúsẹ̀ mo rí yín bẹ̀ yóò dá fún yín ọrùn mi ní ẹ̀wò ọrùn mi ní káwọ́ àyàtọ̀ sí wọn olóòsì ẹ ṣàgbóúnjẹdé àyín wọn máa bá wọn sọ ẹ ra góòlù lọ́wọ́ Emirates Emirates tí mo lórí Instagram Emirates underscore ẹ bá yàgò wọn ò ní gbọ́ bàbá mi lọ́dà fún. lọ sí wọn àwọn rádaràdá kẹ owó ti aṣẹ́wó ẹ mú wọn wá ìṣe transfer eléré kì mí yàrúkà rẹ ni ẹ má dáhùn ó ti dáa gbogbo rẹ náà la fi jù yín lọ bàbá mi ẹ mọ kì mí lóje mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ìlọsẹ́yìn.